jẹ́sí ọmọ ẹ̀ èmi ni first èmi ni oh first child wọn èmi ni èmi ni ọkọ́kọ́ bí so mo ṣe náwọn àbúrò mọ́mí ẹ̀jẹ̀ nìyá mi. ẹ àmọ́ mi wọn ni àbúrò mi lélẹ̀ mọ́tò àbúrò ẹ̀jẹ̀ lélẹ̀. tó gbogbo èèyàn tó bá rántí kú ó jẹ́ pé wọ́n máa rántí pé ìjọ kan la wà ìjọ kan náà la lọ. ìròyìn kan ló ti àwa létí o lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni Kúdàísí Ìdòwú ẹnìkan tí wọ́n ròyìn ẹ̀ gẹ́gẹ́ bíi gbòógì nínú àwọn òṣèré Nollywood tí wọ́n jẹ́ àwọn eléré orí ìtàgé gẹ́gẹ́ bí n tá gbọ́ ìwòye àná hospital ni wọ́n ló wà o àmọ́ àyè tó wà bí yóò kú bí yóò yè náà ni àmọ́ ohun tó ṣe ní láàánú jù náà ni pé wọn ò tètè ráwọn ẹbí ẹ̀ kàn sí nítorí pé ní gbogbo àkókò yìí kò sáwọn tó mọ ọ̀nà àti ilé Ìdòwú Ikúdàísí nítòsí títí tí ọlọ́jọ́ fi dé tó fi mẹ́mí ẹ̀ lọ ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ báyìí náà ni pé ó ti dẹni ẹbọra ń jẹun òun ti dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó ti dàgùtàn jẹmọ̀jẹmọ̀ ó da láàmú ti jẹlẹ́ bá ògidì kò tún mọmi ayé yìí mọ́ tó òpin ẹ̀dá ńlá ṣe máa ní ká ṣe rere nítorí pé àtòrí àtibọ̀tán ni àtibọ̀tán rèé tó máa júwe tó máa ṣàpẹrẹ bá a ṣe lùgbèsè ayé wa sí ẹ já lọ wo fọ́nrán ẹ o níbi táwọn ìyàwó àtàwọn ọmọ àti màmá tí gbogbo wọn ti dúró pẹ̀lú àwọn òǹṣùgbà tí wọ́n ń jíròrò lórí báwo ni wọ́n ṣe fẹ́ gbé báwo ni wọ́n ṣe sìnkú ẹ̀ sí tó bá a bá lọ tá a bá dé káwa mọ̀ tó kù tá a fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ lórí ètò tèmi ó ti yá. ó kọjá di kódà sí ìdòwú adéníyì so dáàbò ní first èmi ní first child wọn èmi ní èmi náà kọ́kọ́ bí so mo ṣe náwọn àbúrò àmọ́ mi wọn àbúrò mi lélẹ̀ mo ti so the family and anybody ta le pe ni she understand kó tó di pé àti pé ibi woman tí ó ní hospital lánàá ti sọ pé òun ní jẹ́ kí òkú sùn sínú hospital òun so gbogbo ẹ̀ lọ́wọ́ conclude lánàá pé kò sí ní tó kò sọ̀rọ̀ ẹ̀ kò sí ẹbí ọ̀pọ̀ àwa gan pé mi everybody ọ̀pọ̀ mọ́ sọ́pọ̀ àbúrò mi èmi gan tí màá bẹ̀rù sọ fún pé ṣáà ní anybody tí a lè pè tó máa gbókun wọn ni tó lè wá bí sí wọn sí òun ló fi dín pé a ara bíbá ẹ̀ lánàá so la fi gbé wọn sí bíbá yìí so ìdí tí ìdí tí so nǹkan tí báyìí tẹ́ ṣe sọ pé ẹ máa sin wọn wọ́n máa dùn máwọn nínú nítorí àwa gan fẹ́ ka sin wọn àkó ní àwíṣì pé kí dájọ́ àwa nínú bíbá yìí so tẹ́ bá sin wọn bẹ́ẹ̀ kò sí wàhálà inú wọn gan máa. ṣé kọ̀ọ̀kan lè bá kí ẹ bí wàhálà bíi pé ẹni sùúrù ẹ jẹ́ kó ní written document nínú. ẹ kò sí wàhálà àwọn máa fọwọ́ sí ẹni ìwé tó bá fẹ́ fi wọ́n sí ẹ̀pù náà lẹ́ ń ṣe fún wọn. ẹ jẹ́ ẹ̀rọ pẹ́ sọ wípé àwọn ẹbí pé ẹ̀rẹ́ bí nǹkan pé ẹ̀yin lẹ ríra yín iná fa nǹkan tá a fi ní kẹ́ ẹ ṣe nǹkan rẹ̀. báwo ló ń ṣe jẹ́ sí ọmọ ẹ̀ so mo ṣe náwọn àbúrò wọn lè jẹ níyà bi. ẹ àmọ́ mi wọn ni àbúrò mi lélẹ̀ mọ́ àbúrò tẹ̀lé lélẹ̀ tẹjọ́ ọmọ kúdà ìsìn àbí kí ló kọjá di kúdà ìsìn dìdòwú adéníyì so dáàbò mi ọmọ ọkùnrin yẹn tó bá pọ́síbù tó kábà sọ̀rọ̀ ní fídíò kó dẹ̀ sọ̀rọ̀ ipe anything tá a bá ti ṣe láti sin òun fọwọ́ sí so. tó àwáyé kò sí gbogbo wa pátá náà là ń lọ nítorí pé òkú ló ń sunkún òkú akaṣọlérí ló ń sunkún ara wọn ta ni ò ní kú ta ni ẹ̀yìnkùlé bá bẹ́ ò ní dìgbòrò tó ìdòwú ikú dà sí ti ṣe tiẹ̀ ó ti bọ́lẹ̀ o àwa ta kù lẹ́nu ẹ̀ ẹ̀jẹ̀ amúra sí rere ní í ṣe bó bá wá níkà ló yàn láàyò tó fẹ́ máa ṣe ńjọkànjọkàn náà ni kó pajú ẹ̀ dé ìtàn tí wọ́n sọ tá à ń pa lẹ́yìn ìdòwú yìí wọ́n parú ẹ̀ lẹ́yìn tí kálukú wa náà nítorí pé kò sẹ́nìkan tí ò padà jù sáyé àwa orí jù báyìí lọ o ibi tá a gbé rimọ náà rèé àmọ́ bọ́rọ̀ mi bá tún wá jẹyọ lórí ìṣẹ̀lẹ̀ yìí á jẹ́ kẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ìṣe tiwa nínú ilé títí wá dìgbà míì táwọn máa fojú rinjú lórí ìkànnì wo tv ẹ má gbàgbé ẹ má bá mi ṣíà o kí wọ́n gbọ́ wa lákè gbọ́ wa lóko káwọn tó wà lóko àgànà máa bọ́ kí wọ́n bomi ọgbọ́n mo torí pé ètò ọgbọ́n rèé níbí náà láti jọ